kò gbọ́tàn láyé ògo fọlọ́run tí kò gbà ògo fọlọ́run tí kò gbéṣù láyé ògo fọlọ́run tí kò gbà sátánì fẹ́ o láti bà mí láyé jẹ́ ògo fọlọ́run tí kò gbà. Ah sátánì fẹ́ o láti bà mí láyọ̀ jẹ́ ògo fọlọ́run tí kò gbà ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè olúwa àwọn olúwa ọba àwọn ọba ẹni tó ti wà kí ayé kó tó wà ẹni tí yóò wà nígbà tí kò ní sí ayé mọ́ bíbélì wí pé ẹ hó ìwo ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ fi ayọ̀ sí olúwa ẹ wá ti ẹ̀yin tí ó rí síwájú rẹ̀ kí ẹ̀yin kó mọ̀ pé olúwa òun ni ọlọ́run òun ló dá wa tirẹ̀ ni àwa àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ ó ní ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin tí ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yin tí ìyìn ẹ máa dúpẹ́ fún ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́ nítorí olúwa pọ̀ lóore àánú rẹ̀ kò ní pẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dé ìran. Mo gbé Ọlọ́run ga láàárọ̀ yìí, ọba tó ti wà kí ayé kó tó wà, ẹni tí ń jẹ́ èmi ni, aláàbò wa, olùpèsè wa, ìgbéró wa, asà wa, ìpèsè wa, àtìlẹ́yìn wa, ìrànlọ́wọ́ wa, ojúrere wa, ohun gbogbo nínú ohun gbogbo, ẹni tí ń jẹ́ èmi ni nínú ayé wa. Mo fi ògo fún orúkọ rẹ̀, ògo ni fún orúkọ mímọ́ rẹ̀. Mo gbàdúrà nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí mo béèrè fún àánú ńlá ọlọ́run tá a bá rí ohunkóhun ohunkóhun eléyìí tó ti ṣe tó lè ṣílẹ̀kùn sílẹ̀ fún sátánì àti ọmọ ogun rẹ̀ láti mú ọ lọ́sẹ̀ yìí lórúkọ jésù àánú ọlọ́run ó tilẹ̀kùn mọ́ lórúkọ jésù ni mo béèrè fún àánú ńlá àánú ńlá àánú ńlá àánú ńlá tá a bá rí ohunkóhun tó ti ṣe tó lè mú kọ́tà rí ọ tó lè mú kọ́tà gbògo lórí ayọ̀ rẹ lórúkọ Jésù àánú sọ̀rọ̀ lórí rẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ yìí àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ fún àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ fún lórúkọ Jésù wàrà àánú gbà lórúkọ Jésù wàrà àánú gbà àánú ojú rere àánú ìyanu àánú ìbùkún lórúkọ Jésù wàrà àánú àánú ààbò wàrà àánú ògo ni fún Ọlọ́run wa bíbélì wípé yóò sì ṣe bí o bá farabalẹ̀ gbọ́ ohùn olúwa ọlọ́run rẹ tó sì kíyèsí àwọn àṣẹ rẹ̀ wọ̀nyí láti pa wọ́n mọ́ gbogbo ìbùkún wọ̀nyí yóò ṣẹ́ sórí rẹ yóò sì bá ọ lórúkọ jésù olùgbàlà òní mo gbàdúrà bí o ti lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí tó o sì tẹ́tí sí àdúrà yìí tó o sì rí àmì ṣe lórúkọ jésù ìlérí àti májẹ̀mú ìbùkún ọlọ́run fún ààbò kó ṣẹ láyé rẹ ìlérí ọlọ́run bí o ti tẹ́tí sí àdúrà yìí tó o sì rí àmì ṣe tó o dẹ̀ rí àdúrà yìí ṣíà fún àwọn ènìyàn gbogbo lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì onímù gbàdúrà ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún ayé rẹ fún ìbùkún nípa tẹ̀mí àti nípa tara fún ìbùkún fún ààbò fún ìgbèníjà fún ìgbélékè ìlérí Ọlọ́run kò ṣẹ mọ́ ọ lára lórúkọ Jésù kó ṣẹnu ilé rẹ lórúkọ Jésù kó ṣẹnu ẹbí rẹ ògo ni fún orúkọ Olúwa ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní ráre nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní jẹ̀koro nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní ríbi lórúkọ Jésù olùgbàlà ni mo gbàdúrà ìrìn àjò ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ yìí yóò pè ọ́ ò ní ẹkún ò ṣọ̀fọ̀ ibi ò ní bá ọ ò ní kábàámọ̀ ò ní jẹ̀kúrò lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ìwàláàyè ọlọ́run yóò jà fún ọ lọ́sẹ̀ yìí o ìwàláàyè ọlọ́run yóò jà fún ọ mo gbàdúrà nípa tiẹ̀ alágbára ńlá ẹni tí í ṣe alágbára lórí alágbára onímọ̀pẹ̀ gbogbo ipá alágbára ìdílé lórí ayé rẹ kò sọdá sán gbogbo ipá alágbára ìdílé lórí ògo rẹ lórí ọmọ rẹ lórí iṣẹ́ rẹ lórí ìlàkàkà rẹ gbogbo ipá lágbára ìdílé lórúkọ Jésù olùgbàlà ó yá kó di asán lórí rẹ kó di asán lórí business rẹ kó di asán gbogbo ẹ̀dá tí ń pera rẹ̀ ní alágbára lórúkọ Jésù olùgbàlà agbára rẹ̀ nínú ayé rẹ kó di ìtẹ̀mọ́lẹ̀ ipa rẹ̀ nínú ayé rẹ kó di ìtẹ̀mọ́lẹ̀ lórúkọ Jésù kó di ìtẹ̀mọ́lẹ̀ lórúkọ Jésù kó di ìtẹ̀mọ́lẹ̀ gbogbo alágbára tó pera rẹ̀ lálágbára níbi iṣẹ́ rẹ lágbègbè rẹ níbi tó ń gbé níbi tá a ti bí ọ níbi o ti lọ́kọ níbi o ti láya ẹ̀dá tó pera rẹ̀ lálágbára mo pe alágbára lórí alágbára tí gbogbo agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù kó sọ ní ìtẹ̀mọ́lẹ̀ á lórúkọ Jésù agbára ibi lórí rẹ kó dìtẹ̀ mọ́lẹ̀ ẹ̀mí mímọ́ yóò jà fún ọ ẹ̀mí mímọ́ yóò jà fún ọ ẹ̀mí mímọ́ yóò jà fún ọ gbogbo ogun tí a dá ìgbà àti àkókò fún nínú ayé rẹ gbogbo ogun tá a dá ìgbà àti àkókò fún pé ìgbà báyìí ni kógun báyìí ó dìde ìgbà báyìí ni kógun báyìí ó farahàn lórúkọ Jésù iná ọ̀run dànù ẹlẹ́rù ibi gbé e. ogun náà ṣẹ́ lónìí ogun náà dàwátì ogun náà dàwátì alágbára ìkẹnìyàn tó pinnu ibi lé ọ lórí tó pinnu ibi lé ọmọ rẹ lórí tó pinnu ibi lórí iṣẹ́ rẹ lórí bísínẹ́sì ẹ lórúkọ Jésù olùgbàlà ẹ̀mí mímọ́ ṣàpá ogun ọ̀run ṣàpá ogun ọ̀run ṣaláṣàpá oríire ò ní gbàbọdé o ibi ò ní bá ọ lórúkọ Jésù ni mo gbàdúrà fún gbogbo ẹ̀yin abiyamọ lórúkọ Jésù pàṣán tí ọ̀tá fi ń nà ọ́ lórí ọmọ rí ológo iná run dànù pàṣán ẹ̀san ọ̀tá lórúkọ Jésù kò ní bá ọmọ wa kò ní bá ọkùnrin kò ní bá ọmọ obìnrin lórí ọmọ ò ní dààmú àbíamọ tó rí àmì ṣe látòrí ayé mi dórí ayé rẹ lórúkọ Jésù ọ̀tá ò ní ṣá wa lọ́gbẹ́ ìkorò lórúkọ Jésù ọ̀tá ò ní ṣá wa lọ́gbẹ́ ìkorò bó ti wù kí ayé kó kún fún ewu tó àá bí ìró àmì rẹ bá lè gòkè agbára tí yọni nínú ewu gbogbo agbára tí kóni yọ tilétilé tọmọtọmọ tí mí àtẹ tí òmí kó wọ ayé rẹ lọ ìwà láàyè Ọlọ́run kó wọ rẹ lọ ògo ni fún Ọlọ́run wa ẹ̀mí mímọ́ fọ̀n jáde lẹ́nu mi ìdájọ́ ka ènìyàn lórí ayé rẹ èyí tá a ṣe nílẹ̀dì ẹ̀jẹ̀ Jésù fagilé ìdájọ́ òdì ìdájọ́ ìkà ìdájọ́ abínú ẹni ìdájọ́ ìbínú ènìyàn nínú ìjọba òkùnkùn wọn ìta dalẹ olórí á lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yí dànù lónìí ẹni tó ní ayé àti ọ̀run yí dànù ẹ̀mí mímọ́ yí dànù ẹ̀mí mímọ́ yí dànù ògo ni fún Ọlọ́run lọ́wọ́ ogun alájọbí yóò gbà ọ́ yóò gbà ọ́ lọ́wọ́ ìkà yóò gbà ọ́ lọ́wọ́ amúnisìn yóò gbà ọ́ lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ yóò jà fún ọ lọ́nà gbogbo lórúkọ Jésù Kristi ni mo gbàdúrà lórí gbogbo agbára ibi tó yí ọ ká tó ní kó máa ṣiṣẹ́ bí erin kó máa jìjẹ ìrẹ̀lẹ̀ tó ní kó máa rà láàánú kó máa rò lóore lórúkọ Jésù ẹ̀mí mímọ́ fún ọ níṣẹ́gun lónìí ọwọ́ agbára tó ṣílẹ̀kùn ọjọ́ òní lórúkọ Jésù kó kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mú lóore kó kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ má láàánú gbogbo ogun tó dìde lórí ògo àbáwáyé rẹ ẹ̀mí mímọ́ kò fi ọ́ ṣòfò dànù tó bá lè mú kí ikú pa Hẹ́rọ́dù tó gbógun ti Jésù nítorí ògo àbáwáyé ẹ wọ́n gbé Jésù olùgbàlà sá wọ́n gbé sá lọ sí Íjíbítì ó ní ká lọ ṣèwádìí ọmọ ọwọ́ náà kó lè bá a pa ni nígbà tó kú a Jésù padà lórúkọ Jésù gbogbo ẹ̀dá tó dìde ogun bíi Hẹ́rọ́dù lórí ògo àbáwáyé rẹ tó ń ṣe lára lórúkọ jésù olùgbàlà yóò fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ oríire ò ní gbàbọ̀dẹ̀ ibi ò ní bá ọ lórúkọ jésù ogun ayé ò ní borí ẹ ogun ọ̀ka ò ní borí ẹ ogun ọ̀tá ò ní borí ẹ ogun amọ̀niṣẹ́ni kò ní borí ẹ ogun eléwu ènìyàn kò ní borí ẹ ọ̀rọ̀ rẹ yóò jà sọ́kù ọ̀rọ̀ rẹ yóò jà sáyọ̀ ògo ni fún ọlọ́run wa ní àárín ìṣẹ́jú bíi mélòó mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìbùkún tó wà nínú pípa àṣẹ ọlọ́run mọ́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 ìyẹn bí o bá ti ń pa àṣẹ Ọlọ́run mọ́ ó ní bẹ́ẹ̀ ni wàá rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn àwọn tó ń bẹ nínú kéèyàn pa àṣẹ Ọlọ́run mọ́ nìyẹn àkọ́kọ́ ní ẹsẹ̀ kejì yẹn ó ní ọjọ́ gígùn àti ẹ̀mí gígùn àti àlàáfíà ni yóò fi kún fún ọ ní ẹsẹ̀ ìkẹrin ó ní bẹ́ẹ̀ ni ìwọ yóò rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn ẹsẹ̀ ìkarùn-ún wípé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ torí ọ̀nà kan wà tí ó dàbí ẹni kó dára lójú ènìyàn òpin rẹ̀ ikú ni mọ̀ ní gbogbo ọ̀nà rẹ òun sì máa tọ́ ipa ọ̀nà rẹ yóò máa fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà yóò máa tọ́ ipa ọ̀nà rẹ ẹsẹ̀ ìkẹfà nìyẹn mọ̀ ní gbogbo ọ̀nà rẹ ẹsẹ̀ ìkeje wípé má ṣe ṣe ọlọ́gbọ́n lójú ara rẹ mọ́ gbọ́n ju àwọn ìlànà ọlọ́run lọ mọ́ gbọ́n ju àwọn ìgbékalẹ̀ ọlọ́run lọ mọ́ ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ mọ́ ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ bẹ̀rù olúwa kó o sì kúrò nínú ibi kúrò nínú ibi gbogbo kúrò nínú ìbátọmọnìkejì jẹ́ kúrò nínú ọ̀rọ̀ ẹ̀yìn kúrò nínú àgbèrè kúrò nínú dídalẹ̀ onílérú kúrò nínú àìjólóòtọ́ jẹ́ ẹni tí ó pa àṣẹ àti ìlànà Ọlọ́run mọ́ kó lè bá a jọ̀rọ̀ ìbùkún rẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí gígùn ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ ọjọ́ gígùn ọ̀rọ̀ ojú rere lọ́nà gbogbo kó lè bá a jọ̀rọ̀ rẹ̀ má ṣe ọlọ́gbọ́n lójú ara rẹ o kó o sì kúrò nínú ibi ẹsẹ̀ ìkẹkànlá òní mo tún kà nítorí àkókò orí ìwé kan náà ni ó ní ọmọ mi má ṣe kọ ìbáwí olúwa bẹ́ẹ̀ ni kí a gara ìtọ́ni rẹ̀ kí ó má ṣe dá ọ nítorí pé ẹni tí olúwa bá fẹ́ òní ń tọ́ gẹ́gẹ́ bí bàbá ti ń tọ́ ọmọ tí inú rẹ̀ dùn sí ìbùkún ni fún ọkùnrin náà tí ó wá ọgbọ́n rí àti ọkùnrin náà tí ó gba òye nítorí tí ọwọ́ rẹ̀ tí ọwọ́ rẹ̀ ju fàdákà lọ mo kọjá lọ sí ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní ọjọ́ gígùn ń bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀ àti ní ọwọ́ òsì rẹ̀ ọrọ̀ àti ọlá. Ọ̀nà rẹ̀ ọ̀nà dídùn ni àti gbogbo ipa ọ̀nà rẹ̀ ní àlàáfíà. Nítorí náà ó lè jọ̀rọ̀ gbogbo àwọn ìbùkún Ọlọ́run wọ̀nyí. Ìbùkún nípa tẹ̀mí, nípa tara, ìbùkún ọjọ́ gígùn, ìbùkún ẹ̀mí gígùn, ìbùkún ọrọ̀ àti ọlá tí ń bẹ lọ́wọ́ ọ̀tún, tí ń bẹ lọ́wọ́ òsì, ẹ ìbùkún àlàáfíà kó lè bá jọ̀rọ̀ rẹ̀, kó lè jọ̀rọ̀ ojú rere kó o lè jọrọ̀ ọ̀nà rere lójú ènìyàn lójú Ọlọ́run ohun tó ná ọ náà ni wípé kó o pa àṣẹ Ọlọ́run mọ́ pípa àṣẹ Ọlọ́run mọ́ ó ní ìbùkún fún àwọn ọmọ rẹ̀ ìwọ náà mọ àwọn àṣẹ rẹ̀ ó mọ àwọn òfin rẹ̀ rìn ní mímọ́ sá fún ẹ̀ṣẹ̀ kórìíra ibi kó lè bá jọrọ̀ rẹ̀ ká láyọ̀ látayé yìí títí di ọ̀run má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tàbí ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run arákùnrin àti arábìnrin bí a ti mọ̀ pé dídé kristi túmọ̀ tòsí ẹ jẹ́ ká pa àṣẹ rẹ̀ mọ́ ẹ jẹ́ ká dúró nínú ìfẹ́ rẹ̀ ká kórìíra ibi ká lè bá jogún ìjọba ọ̀run òkùnkùn kì í kùnkùn nínú ó má mọnú gbogbo ohun tó ń ṣe tó lè mú kétì rẹ di sí ìpè dágbére fún ọ lónìí yóò sì dára fún ọ àlàáfíà ni fún ọ bámi fi àdúrà yìí ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ gbogbo àti ìwọ àtàwọn tẹ́ fi ránṣẹ́ sí ibi ò wọnú ilé yín wọn ò ní gbòkú ọmọ ká ọmọ lé ìdààmú ò ní jẹ́ tiẹ̀ lórúkọ jésù kristi olúwa ti gbàlà wa àmín àmín àmín jésù. òun ló máa ni mo ní. sádùúgbò tẹ́nìyàn lọ. atọ́ka fèmí. sílé ìtura tó dáa. wọ́n ṣàwọ́ ṣe. ẹ wá wọ òun fúnra rẹ̀ oníbìlà oníbìlà. us torí ìhìnrere wọn fún mi ní májèlé jẹ àánú ni mo rí gbà tí kò jẹ́ kí n bá lọ ọjọ́ púpọ̀ ni mo fi bá yí kí n tó bọ́ ọ̀pọ̀ ìsọjí la pè mí sí tí kò lè lọ àwọn kan tún sọ mí dọ̀tá ẹrójú ayé wọ́n ní mo lówó tán nígbéraga mi bẹ̀rẹ̀ torí wọ́n pè mí sísọjí mi ò farahàn. Ọlọ́run ọ̀run jọ̀wọ́ dí mi mú dópin ìrìn àjò mi nínú ìgbàgbọ́ o kò má ṣe dà ìbákò àtọ́ka ó ń bẹ̀bẹ̀. bàbá mo.